ثم اتخذتم العجل من بعده وأنتم ظالم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرا فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون Ada ọpẹ́ fún ọlọ́mọba ọba tó láàrẹ́ ga, ọlọ́mọba tó tún ṣe rọrùn fún wa láti pàdé lónìí àdúpẹ́ fún ọlọ́nkọ́jọpẹ́ wa. Àwẹ̀ Ramadan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò di mẹ́rin lónìí báyìí, yóò di mẹ́rìnlá, Allahu Akbar, ee, la nù àbí ọlọ́run bọba tó láàrẹ ga àwa tá a bẹ̀rẹ̀ rẹ̀ kọ́lọ̀ ń kọjá rókun yẹn tá a bá gbé eléyìí tán ọ̀pọ̀ rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ àgbà gbogbo orin inú ẹ̀ eléyìí tá a wá ọlọ́nkọjọ ọwọ́ tẹ̀ eléyìí tá a rántí tọrọ ọlọ́run kó ṣe fún wa gbogbo ohun tí ń já burú ọlọ́run bọba tó láàrẹ ga kọ́yà wáyà kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir ọlọ́run bọba tó láàrẹ ga ń àwọn ìdẹ̀ra rẹ̀ eléyìí tó ṣe fún àwọn ọmọ Israel gẹ́gẹ́ bí àfàwà Sheikh al-Imam As-Sa'di bí wọ́n ti sọ wọ́n ní hadha shuru'un fi ti'dadi ni'amihi ala bani Israel ala wajhi tafsil ala wajhi tafsil ọlọ́run ọba tó láàrin ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń tọ́sọ ní pé ẹrántí ìdẹ̀ra mi lórí yín kí wá ní àwọn ìdẹ̀ran ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga lórí àwọn ọmọ Israel ọlọ́run afẹ́ màkà. àwọn ìdẹ̀ran nì àwọn àpín sí méjì àwọn ìdẹ̀ran kan bẹ tọ́lọ̀ ń sọ fáwọn ọmọ Israel nígbà tí ó kó wọn kúrò lọ́dọ̀ Fìràáò àwọn ìdẹ̀ran kan bẹ lẹ́yìn ìgbà tí Fìràáò náà ti kú tán tí wọ́n ti bọ́ lọ́wọ́ rẹ̀ tán yányán ìdẹ̀ra méjì ni téèyàn bá mọ ìyà tí ń jẹ ọmọ Israel síwájú kọ́lọ́wọ́n ọbọ̀ tó là wọ́n ó fẹ́ mọ̀ sí ìrìnran èèyàn kan tó jẹ́rú ẹ̀rí láyé ó fẹ́ mọ̀ sí nítorí wípé kí èèyàn ó máa bímọ ìgbà tó yẹ kó máa dùn wípé dàkíníjà mo bímọ pàápàá ọmọkùnrin tínú èèyàn ó máa dùn káwọn kan sì dúró dòpin ọmọ àwọn pààyàn kì í ṣe pé wọ́n dùn dùn pé àwọn pa lásán wọ́n dùn sí ju ẹ̀ ẹ̀jẹ̀ ní tí ìdáláya lára ìyá ẹ̀ tó bi tí wọ́n fi máa du ọmọ ẹ̀ láàyè àdéhùn ńlá ni àbí ìṣe àdéhùn ńlá àwọn tí wọ́n wá ń bímọ yìí tí wọ́n jágbàlagbà tí wọ́n jẹ́ bàbá wọn wọ́n ń fi àwọn kọ́lé láì ní gbowóṣẹ́ ẹwọ́ sí ẹbíríkìlà kí èèyàn bá lọ sí lébọ̀ ẹwọ́ bíṣẹ̀ ń dèbó ṣe lágbára tó ìyá àtìgbà náà jù bá ń lọ síbẹ̀síbẹ̀ wọn ò ní gbowóṣẹ́ torí tí ìyàbá ṣe lébọ̀ yóò gbowó sẹ́ àbí òní gbowó sẹ́ yóò gbowó sẹ́ àwọn ilé òní gbowó sẹ́ irú ìyàbá yìí ni wọ́n ń jẹ tí wọ́n bá bóbi ìwọ́n fòbin lẹ̀ tí wọ́n bá bí ọkùnrin wọ́n ń pa wọ́n irú ìyà tí fi ń jẹ wọ́n nù lẹ́yìn ìgbà náà ni wípé wọ́n wá jẹ́ nǹkan kan nínú ìlú ìyà yẹpẹrẹ yàtọ̀ sí wípé wọ́n ń pọ́ máa àwọn tí wọ́n jẹ́ bàbá wọn gan wọ́n á lè rìn kan yan fanda wọ́n á lè pẹ́ ní ah, nǹkan ní ẹ ló fà tó jẹ́jẹ́ kí anábì Musa alayhi salatu wassalam ìgbà tó ń wọnú ìlú ń jọ kan ó wá rí kan náà ọmọ Israel àti kan nú àwọn ọmọ àwọn ọmọ Fìràwùn lárúbáwá làwọn kìtì ni wọn lárúbáwá original gangan ni wọn Fìràwùn àtàwọn èèyàn rẹ̀ lárúbáwá ni wọn àwọn ọmọ Israel àwọn èèyàn ṣe lárúbáwá ó wá wọnú wọ́n wá rí wípé ìyá náà wọ́n tó fi ń jẹ wọ́n bí wọ́n bá dọ́jà ìyá ni bí wọ́n bẹ́ẹ̀ ní olé ìyá ni. فاستغاثه الذي من شيعته فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه eléyìí tó jẹ́ ọmọ israel bó ṣe rà nẹ́bí musa bá inú musa dákùn ṣàánú mi wá ràn mí lọ́wọ́ lórí ẹni torí yà náà ni wọn ò lè sọ̀rọ̀ wọn àìlè bó ṣe wù wọ́n tíyà bá ń bẹ tí máa ń jọmọ ẹ̀dẹ́ ènìyàn tíyà bá ń jẹyàn tí ò bá sí yẹpẹrẹ ń bẹ èèyàn títí ìjẹyà ọlọ́run kọ́ mọ́ yẹpẹrẹ wa. irú ìyà báyìí làwọn ọmọ Ísírẹ́lì ń jẹ láyé Fíráúnù òun lu ọlá lórí wọn àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀jẹ̀ jọmọ Ísírẹ́lì ẹni tí ò jẹ́ nǹkan kan nù wọn lu ọlá lórí àwọn ọmọ Ísírẹ́lì nínú àwọn ẹlẹ́yìn Fíráúnù bí wọ́n ṣe ń gbélé ayé nìyí orí rẹ̀ ni wọ́n bí ànábì wa sí inú rẹ̀ wọ́n ti bẹ́gbẹ́ ẹ̀ anábì Musa gan-an látara wípé ó fẹ́ wò wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé òun gbélé ọba òun padà fìlú lẹ̀ ni nítorí wípé ẹni ó ní ìyẹn Musa wà ràn mí lọ́wọ́ èyí tó jẹ́ ọmọ Fìràwọ̀n inú bí anábì wa Musa kékeré ẹni tiẹ̀ mọ́ sẹ̀yìn gan ẹwọ̀n ìyàwó eré sáwọ́ ilé ilé ìwá sèyàn nítorí kí Musa dáràn ẹ̀ mà fàwákàzàhù Musa torí wọn àjọra wọn ẹ̀kí lárúbáwá àti ìbọ̀ ọ̀jọra wọn ẹ̀tọ́ bá rí lárúbáwá torí ìbọ̀ ọ̀dàmọ̀ kí lárúbáwá lélẹ̀ òyìnbó lélẹ̀ Musa àwọn rẹ̀ ọjà wọn ará kìbìtì ọmọ ìsọ̀rọ̀yìlù ní ọmọ ọmọ ìsọ̀rọ̀yìlù lòun wọ́n yẹn sí ara àwọn àrán yìí ìyẹn náà sì ti dá Musa mà àwọ̀ kan náà làwọ̀ wọn ó ní ìjẹ́ Musa ràn mí lọ́wọ́ bí Musa ṣe gba lẹ́sẹ̀ mi Musa gba lẹ́sẹ̀ báyìí ọ̀dọ̀ Ọlọ́run bá lọ yájú sí Musa ní hadha min amali shaitan. qala hadha min amali shaitan. kì ṣe bẹ́ẹ̀ gángan là ń lọ anabi musa ní láti fìlú lẹ̀ ó nítorí pé fìràwọ́n náà wò ìwọ náà á pa ni anabi musa wá sá lọ ìgbà tó sá lọ tán ó kà ń rìn lọkọ̀ mọ́ ibi tí ń lọ ó wá ara àwọn èèyàn kan ó ràn án lọ́wọ́ ká mọ̀ kí pípé kálíbà débi tá à ń lọ ìgbà tó ràn wọ́n lọ́wọ́ àwọn eléyìí nì ní wọ́n sọ fún bàbá wọn pé àwọn bẹ́ẹ̀ nìkan pàdé àmọ̀ sọ̀tàn náà ń jọ́ mi insha ìgbà tí wọ́n láwọn abẹ́rẹ́ kan pàdé ó sì rànlọ́wọ́ báyìí fáwọn ó sì báyìí fáwọn bàbá wọn sì ti dàgbà bàbá wọn ọlọ́mọkùnrin obìnrin ló ní ọmọbìnrin méjì bàbá wa sọ fún wọn wípé ẹ lọ pé ń tọ̀ wá ẹ musa wa aleyhi salatu wa salam musa dọ̀dọ̀ rẹ̀ bàbá ni pé a ah, gbé e ibo ni wọ́n ti ń bọ̀ nǹkan kan ọba sọjọ́ ó sọ pé òun ṣàṣàlà ní o òun ò sí níbi tó ń lọ. ó ní la takhaf má bẹ̀rù mọ́ najawta minal qawmi zalimin ó ti bọ́ lọ́wọ́ àwọn tí ń lé ọ. ó débi tó mọ̀ gbé ẹ̀rí ikán nù wọn. ó wá ń wòye kí bàbá àwọn òkú lẹ́ni tí ń bá a ṣiṣẹ́ ọkùnrin sì rèé tó lágbára yá abatista àjẹrìkù ilé bàbá mi kú gbẹ́ni ṣiṣẹ́ inna khayra man ista'jarta al-qawiyyu al-amin ẹni tó dáa jù tó lè gbà ṣiṣẹ́ lẹni tó lágbára tó sì lámánà àwọn ọ̀rọ̀ náà tó ń bẹ lábẹ́ tafsiru ògbà àní ànímọ̀ tó wà lẹ́yìn lérè kúkúrú ẹni yìí lòun dà níbi wa Musa ṣiṣẹ́ wíkì anábì Musa ọba mi ṣiṣẹ́ fọ́dún mẹ́jọ wáyé ni àtúwọ́mùtà aṣọ́rọ̀ ń fàmì ní ẹ̀yìn tó ọba lọ́dún mẹ́wàá ó ṣe tèmi o ṣùgbọ́n ọdún ṣùgbọ́n wọ́n fún ọ nìkan nú àwọn ọmọ yìí ọ̀fẹ́. alẹ́ musa aleyhi salatu wa salam ó lo iye ọdún yìí ó lọ pé ìgbà tó pé ẹ̀sìn gbé síbi ojú inú ẹ̀ wọ́n pariwo wọ́n akọ̀jú báyìí akọ̀jú díẹ̀ díẹ̀ o ìgbà tí sí ṣe bámu. ìgbà tí ànábì Mùsá alayhi salatu wa salam ẹ̀sẹ̀ kọjú ẹ̀sẹ̀ náà ni. ìgbà tí ànábì Mùsá alayhi salatu wa salam tó wá kú ń bẹ̀wò ìyàwó tí bàbá yìí lòun fún olóhùn fún ànábì Mùsá ìyàwó ẹ̀ ànábì Mùsá wá ń ṣèrìn àjò ìgbàtà nẹ́bí musa ń lọ tó náà tí wọ́n ti yaṣẹ́ fún wọn náà ti dáṣẹ́ ti ẹ̀ ní ìdẹ̀ran lọ ìmìdí ti ń dẹran àwọn àtìyàwó ilẹ̀ wa sú wọn ilẹ̀ sú ìgbà tí ilẹ̀ sú anẹ́bí musa wa ń wo iná lọ́ọ̀kan ó wá wí pé ìní ah, ánìstù náà rọ mo rí iná lọ́ọ̀kan ó bá fẹ́ràn lẹ̀ ó fi àwọn ẹbí rẹ̀ lẹ̀ ó ní mò ń bọ̀ ẹ jẹ́ ń lọ ọbẹ̀ yẹn ó súnmọ́ káwọn èèyàn kan wọ́n máa gbébẹ̀ wọn làálì àti ìkùnmẹ́ni àbẹ̀ kọ́bàrẹ̀ nítorí bá mú èèyàn dáná lásìkò ìgbà náà tíyàn bá yìí ríná lọ́ọ̀kan a jẹ́ pé ìgbẹ̀yìn èèyàn ń gbébẹ̀ ni torí pé fìtílà gbogbo wọn máa tàn ibi tí mo ń wò lọ́ọ̀kan ó súnmọ́ kí n rí làbárè ń bóyá àmọ̀ náà ibi tá à lọ tàbí nígbà tí n bá tiẹ̀ débẹ̀ bí n bá rí làbárè iná táwa ní ó fi ríran ń rí tàn anábì Musa aleyhi salatu wa salam lọ́ba gbéra ìgbà tó débi tó ò síná iná ní wò ìmọ́lẹ̀ ni ọlọ́ni pé ní ó di àyà Musa ìrẹ̀ Musa ọlọ́run ọba tó láàrin jábá ń pè wípé ìrẹ̀ Musa ìnáka bìlúwàdì mọ́kọ̀dásì ọwà orí òkè mímọ́ lọ́wà ìmọ̀ bọ́ bàtà ẹni mọ̀sá wà bọ́ bàtà kí ní tó mú lọ́wọ́ kí nù ìrẹ́ Musa ó ní híyà sọ́ọ̀yà ọ̀pá mi ni àtàwágá wàláyé ha mo máa fi rọ̀bọ̀kún wà áhúṣo bí ha aláàrọ̀ ṣé ẹ mọ̀ pé dẹ́sàtì ni àhúṣù bíi ayé máa fi na igi kí mi ò lè bá jábọ́ lórí ẹ̀ kámẹ́rà mi ò lè bá rún yìí tí wọ́n jẹ wàlí àfihàn màá rí mọ́ kọ̀rọ̀ wọn láwọn nǹkan míì tí mo máa fi ṣe láti bẹ̀ lọ́lọ́run ti wá pà níbi Musa láṣẹ pé padà síbi tó ti sápò ìlú ogun tó ti sápò padà síbẹ̀ máa para lọ́dọ̀ fẹ́ o ah! ó ní ìyá ọlọ́run ọba tó láàrẹ́ ga ìní nǹkan táyé tó mi nùhùn náfṣá fàáfọ́ọ̀fù àmì. ó ní ìyá ọlọ́run ọba wọn ọpẹ́ ní kánú wà ìwádìí ẹ̀ wọ́n pa mí o. eléyìí òní kankan wáyà sí harun ọ̀hún wa absahu mi ní ìrìsáná ó lè bí ẹnu mi ò dán bí ẹ̀gbọ́n mi. àlẹ́ ìgbọ́n sábà tó kórìíre bẹ́gbẹ́ ọlọ́run àwọn ọba tó rà rẹ̀ gá ní pé bọ́ ọba fẹ́ jẹ́ kí ẹ̀gbọ́n rẹ̀ ó kún ọ àáfi kún ọ oní àtúndà ànábì ọlọ ànábì Musa lọ tọrọ ìjà ànábì ọlọ́run ẹ̀gbọ́n yẹn lọ́dọ̀ bàbá ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba jàre ọlọ́run àwọn ọba tó rà rẹ̀ gá wá ní pé rẹ̀ Musa ọmọ ìjà ànábì Haruna náà ọmọ ìjà ànábì ọlọ́run ọlọ́sọ ọlọ́tọrọ rẹ̀ lọ́dọ̀ ibi tá a fẹ́ lọ ni wípé aláì Musa ọlọ́run wá sọ fún yín pé ẹ padà sọ́dọ̀ Fìráúnà tẹ̀ bá dé bẹ̀ bá kó láàláhùn kọ́wọ́lá ńlá yìí náà ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o à ń bọ̀ wá bẹ̀rẹ̀ ń jọ mi. ìgbà tí wọ́n padà débẹ̀ mo fẹ́ torí débi tá a lọ mo fẹ́ ṣe ká jẹ́ kíkiní yẹn kó so mára wọn kọ́ mọ́ sí pé àkàmọ́ mú tàn lọ́rùn lọ́rùn lọ́rùn. ìgbà tí wọ́n wá padà dé ọ̀dọ̀ Fìráúnà wọ́n wá ní pé rẹ̀ Fìráúnà iná rọ̀sùn lọ́rọ̀ bí àlàmí èmi àtẹ̀gbọ́n mi àti di ànábì ọlọ́run ọlọ́run náà wá ṣe ìfira náà wò pé táwọn eléyìí pé ọmọ tẹ̀sọ̀ ẹ̀dá ànábì ọlọ́run yìí wò. Ah. kódà iṣẹ́ tá a wá jẹ́ fún wọn ní pé ọlọ́run ní àní àròsí ní máa náà iṣẹ́ tó lọ́wọ́ náà gan ni kíkà sọmọ ní gbogbo ọmọ Ísírẹ́lì ti ń bẹ rẹ̀ kólẹ̀ táwọn darí wọn lọ sílẹ̀ ìmọ̀ tí ń sọ sá wọ́n wá ní àláwọ̀ lọ́rọ̀ bí káfíínà wà ní ìdá wàlábí káfíínà mẹ́nà wọ́n rí kásì ní ìmúsá sí wọ́n àdúmúsá kọ́ yìí èmi náà ni ó ní à ìwọ́n tó yẹ kó wọ̀la tó ń da kéèké ọmọ tí ń sọ ódò tí ò níyà tí ò ní bàbá ọmọ kó níyà ò ní àmà ó sì dára mọ̀ ìwọ́n tó yọ lẹ́nìkan tá a tọ́ láti kékeré tá a wàlàbí tàfínà mí náà wọ́n kàsí ní ebó ní iye ọdún tó fi gbọ́dọ̀ wa ọ̀fà àyíká fa alátàkà láti ìfà àyíká wá àwọn ọ̀rọ̀ ìta mi náà ó lọ dàbí àràtọ̀ ọ̀dá tó fi sálọ àbí tí ní gbogbo orí tá a ṣe fún ọ ó fi bí sólò rí anábì musa wá nípa àyíkò ha ìdáhùn anamínà dọ́ọ̀lì ìgbà tí mo ṣe òun mo ṣàṣìṣe ni mo sọ̀rọ̀ sọnù o mo ní ìgbà náà mo jẹ́ mo ṣàṣìṣe ni fàfàrọ́ tó minkum lámà ìfùtùkùn ìgbà tí mò ń bẹ̀rù pé pàmí mo sá lọ fàwàhábà ní rabbi hukima ọlọ́run wá fún mi ní hukimu kò ní hikimata hukimu nubuwa ọlọ́run wá sọ mí dà nábì rẹ̀ wajalani minal ó tún fi rìsálà kún fa ana nabiyyun wa rasul ìgbà tí ó wá sọ báyìí fún mi àwọn náà fìràwọ́nì ni ọ̀dà wà máa rọ́gbólé àlàmí tá a lọ́lọ́run gbogbo àgbáyé à ah, òní rọ́gbù sàmáwátì wà láàbùdó ni o wà máa bàyí náà hò mà ẹni ọ̀dà sánmà àti ilẹ̀ lọ́lọ́run ọba gbogbo àgbáyé à ah, òní àjẹ́ pé wèrè ti kọ́ lọ́mọ yìí kó tó wá bì. òun àti òun àti ìtàkùrú kan wá bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ lé sísá ah, òpin ọmọ yìí mọ̀ mí ní tí mò ń sọ yìí tó bá tó sọ kankan lọ́wọ́ yóò sọ kẹ́kẹ́ ọ̀rọ̀ yìí mọ́ sọ́kùtù fún ní dáhùn ó wà wọ́n gbé ọ̀kẹ́ tó bá ṣe pé irú eléyìí ò ní ó ní pé ànábì ọlọ́wọ́ bá ní kí láàmì torí kan sọ wípé láìrí takọ́ta ìlàhà náà ìrí lọ́wọ́jà alánàkà mẹ́ná ní mọ́sídì òní tó bá ní nílò ọmọ gbèrú pẹ̀lú mi ọ wà lẹ́lòmí lọ́lọ́run ẹ̀wọ̀n ló kù sí anábì musa wà lọ́dà awàláwọ́dì tó kàbíṣẹ́ tí n bá mú nǹkan tí ó já mi pa nàbì ni mi wá ń kọ. sọ́ọ́bà ó ní máa ti bìí ní kóńtà abẹ́rẹ́ sọ̀rọ̀ ní pé ok tó bá ṣe pé ọ̀tọ̀ lọ sọ mú nǹkan náà wá fa alukọ aṣọ àbẹ́ Musa ẹ̀rí wípé nígbà tó wà ní orí òkè ọlọ́run ní pé kí ló wà lọ́wọ́ rẹ̀ kí ló pè ọlọ́pàá ọlọ́run ọba tó làwọn ẹjọ́ á sọ̀pá àwọn lẹ̀ fàyídà hiya hayyatun tas'a gbọ́dọ̀ sọ́rẹ́lẹ̀ ó dojò àlẹ́bí musa wá ní tó bá rí bẹ́ẹ̀ sáàmì ló ń fẹ́ wájọ pa ń lè para bó ṣe tún jù ú lẹ̀ fàyíbá hi asọ́ra bá ní mọ̀ bí lọ́ba tún di ejò tó tóbi ó tún wú lẹ̀ ó dọ̀pa wà náà sẹ́ àyádàbò àlẹ́bí musa tọwọ́ bàbí ọyọ́ jáde ọwọ́ mọ́lẹ̀ gbò fẹ́ràn ni ó ti da ọ̀rọ̀ rẹ ti yé mi báyìí ó túmọ̀ sí wípé ń gbọ́ sá lọ ìdán lọ lọ kọ́ ọ̀rọ̀ ayé òkúta ọba ti kó dẹ́dọ́dọ̀ mi yọ́jẹ́ ní ààyè ọ̀rọ̀ pa ẹni tí ó bá sọnù onímọ̀ràn bú ní òní ó ní ẹ̀yìn èèyàn mi kí ni ká ṣe nàhádà nasáhìrù nàáyé ọdún onídánlá kan ló dé yìí yòrìdò ayé yọ ẹ̀dà fọ́mẹ́nà áwọ̀dẹ̀kùn lè sẹ́ẹ̀rẹ̀ ó fẹ́ fi náà lè yín kú ó fẹ́ fi dán rẹ̀ lè yín kú olù fàábà ọyẹ ẹnu máa wá ẹ̀rí kan ọlọ́mọdé alóní máa bù nítawọn náà sọ ní wípé arógé wà áhọ́ sọ fún pé ọwá ń jọ mí ní kò àti ẹ̀gbọ́n rẹ̀ ká padà wá ń jọ mí wà á sọ ní fílímù àdá ìní ìhárásì ní كلمة شعرف وبعث أعرف وأرسل ránṣẹ́ inú ìlú ní kí wọ́n lọ pe àwọn àbùkán kó àwọn òpìdán orígbìmọ̀ òpìdán kan lọ kún wa wá mhm. ìgbà tí wọ́n lọ kó àwọn òpìdán dé àrẹ́bù Musa dó àwọn òpìdán náà dé wọ́n wá ń sọ fún Musa pé àánú wa ń sí ọmọ kékeré ìmá àǹtò lè wà ìmá àǹyàkó nàrà ìmọ̀lẹ́mọ̀lẹ́ ṣé n tó olóòrùn mú wá sọ́ọ̀sọ́ yàbí akọ́sọ ti álẹ̀ torí tá bá sọ ti wálẹ̀ ilé ọba yà ó sẹ́mi rẹ gbé anẹ́bí musa ní alìkù ẹtù tẹ́ wá bẹ́ẹ̀ jùlẹ̀ ẹjùlẹ̀ ọlọ́ni fàlámà alìkọrù sáhàrù ààyùnà nàásì èmi ti kó ṣàárọ̀ wọ́n sẹ́rọ̀ ọlọ́ni gbà wọ́n sáhàrú ààyùnà náàsì gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wá wòran ẹ̀rú bà wọ́n pé nǹkan dé ìmọ̀ wọn lọ́n ọlọ́run bá ń gbé ní wáyé pé níbo mi orí ṣèbá àlàbò wáyé sí yòhùn wáyé sí yàhùn wọ́n ju àwọn okùn lẹ̀ àtọ̀pá àwọn ọ̀pá yẹn lójú àwọn èèyàn tí wọ́n bá ń wò wọ́n ń rí jò wà láì ọ̀pá yìí ti bẹ́ẹ̀ lẹ̀ lọ́lọ́run fi ní sáhàrú ààyùnà náàsì ojú àwọn èèyàn ní sí ẹrù mú ìjẹ́gìrì ọ̀yàtọ̀ ojú àwọn èèyàn ní sẹ́hìrù ojú èèyàn sí ní sẹ́hìrù wọn mú ojú rẹ̀ ní òmù ọ̀tọ̀ ní tí ní ọ̀tọ̀ ní tí ó mọ̀ lóhun rí èèsì ní pé ojú yìí náà máa tàn wá jẹ ń jọ míì náà tí wọ́n pidán fún wa a mọ̀ lọ lókun àárokùn alárejò lẹ́bàá pé àwọn èèyàn ẹjọ́ gbẹ́bọ̀ ìjò ó wà mẹ́ wà mẹ́ ní ọmọ tàjú ẹ̀ yóò <laughs> facebook pàlẹ́ ìbejì ló sì ó sì kà báyìí ó tó wé bóyá kìíní kan yìí ojú àmọ́ àtàyàn jẹ́ irú jábà yìí ni wọ́n pa lọ́dọ̀ òfin ní sáhàrù ayúnà nẹ́ẹ̀sì wọ́n sàrò àbò ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní máa bá wọn yàn wọ́n lọ ní wàjá òun ìṣe ìrìn àárín ó ní lọ́jọ́ náà idán tí wọ́n kó wá idán ńlá ni ẹ máa wò àdókùnmọ́sá náà wà wò pé kí ni ó ṣẹlẹ̀ báyìí torí pé àwọn èèyàn lọ́lọ́wọ́n bá ní wọ́n pa idán tí wọ́n fi kàn wọ́n lójú ṣé èèyàn lànà bí wọ́n sàbí ẹ̀sẹ̀ àná bí wọ́n sà èèyàn ní idán ti mójú tiẹ̀ náà. fa awùjá sàfihàn náà sì kẹ́ bàtà musa àná musa wá sí bí ọkùnrin kọ̀mọ́ tí ó ṣe mọ́ ẹ̀rú ti ń bà ṣùgbọ́n ó fi ìbẹ̀rù yẹn pamọ́ sínú ọkàn ìtumọ̀ awùjá sànù awùjá sàfihàn náà sì kẹ́ bàtà ẹ̀rù ti ń bà ó fi ọkàn ọwọ́ àgbè mọ́ra kò tí ọ náà ìwọ́n àwọn òpin kí ni wàá sí báyìí ọlọ́ni wa àwòháyìn ìlà Musa an alqi ma fi yaminik níbo mi an alqi asọ́ọ̀k nítorí mú lọ́wọ́ lọ́wọ́ tó rẹ̀ jùlẹ̀. aláì Musa náà wà wípé ọlọ́run ṣe instruction adé bó ṣe jọ̀pá rẹ̀ ló bó ṣe ju ọ̀pá rẹ̀ fàyíká yàtọ̀ lákọ́fù mẹ́rin fi kúrò ìbá ń gbé ìjọba ilẹ̀ ìbá ń gbé ìmọ̀ kọ̀ọ̀kan ìyẹn bá ní tẹ̀lé kọ́fù ọlọ́ta lákọ́fù méjèèjì náà ni ìbá ń gbé ìmọ̀ ìsì ń sàámì nǹkan ìsì ń sàámì àwọn òkè dáhùn pé ilé yàtọ̀ o ó sì sá gbogbo ẹ̀mí láwù ìgbà wà sá gbogbo ẹ̀mí tó sábà tó mú ọba tó di ọ̀pá ó tó di gi. Fàwọn ní kíyà tó sáájì ní. Àwọn ni wọ́n hàn a ti ń bá ọ̀rọ̀ ọdún yìí bọ̀ ọjọ́ ti pẹ́ eléyìí ìṣedán gbogbo ojú ẹsẹ̀ ní ẹ̀sìn gbà fọlọ́. ẹwọ́n tó tàwa ti ń gbọ́rọ̀ ọlọ́run sáà gbà ojú ẹ̀sìn ẹni tí ń ti ń bá aburú bọ̀ fáyì mọ iye ọdún nínú al sàhárù lànà ní fi ọ̀nà pè wọ́n jábà pè yẹn sàhárù ìtumọ̀ rẹ̀ ni pé tó dópin ṣùgbọ́n dà wọn wọn gbà nígbà àti wọn àwọn pé ah, rọmọdọ́nù ti ń bọ̀ èmi tẹ̀ ti àbíkọ àwọn tẹ̀sí ẹ̀ sáfún bá abẹ́ lọ́wọ́ kọ́ lọ́n ṣe ń rọrùn a ní ọ̀rọ̀ gbàná kọ́kọ́ máa ṣe kọ́ wá abẹ́ lọ́wọ́ kó ṣe ń rọrùn kọ́ ọmọ fìlẹ̀ mọ́ bíyàn ṣe mọ́ ṣe nìyẹn àwọn òwe gá mo sábẹ̀rù tó wá wà àgbà tiẹ̀ ọkàn nídìí láti ṣàlàyé fún wa gbogbo wọn tẹríba wọ́n láwọn gbà fún Musa ìhìn ìfìlà ọ̀nà wa wò kí á mo ti gẹ́ẹ̀tì yìí آمنا برب العالمين رب موسى وهارون آمنتم له قبل أن آذن لكم ó ní ẹ̀ ń bẹ lórí ilẹ̀ mi tí mo ti ń ṣèjọba ẹlẹ́gbẹ́ nìkan gbọ́ tí n ti yọ̀ǹda irú iná ni wọ́n èmi ní ìmọ̀ yọ̀ǹda ń tẹ́ gbàgbà àtẹ̀ntẹ̀ nígbàgbọ́ ewu kò tí fẹ́ràn àwọn àgbèrè sí i wọ́n lẹ́yìn tí ìyọ̀ǹda ẹlẹ́gbàgbọ́ ìnáwó lákàbí ìrùkúmọ̀ ìlànà alámàkúmọ̀ sẹ́ẹ̀ tí bọ́gà ayé tọ́kọ yẹnà rí dání ó ń gbọ́rọ̀ bá rẹ̀. sáwùbàtà àlàmú. yọ̀ọ̀gá ayé ni ìrọ̀lẹ̀ ń pa ìnà ha dára mákìrò mákàrú tó mọ ọ̀hún fi lè mà dìínà ẹ ti jọjọ lọ sí ìpàdé ẹ wá dé ti gbígbẹ́ kòdòdó méjìlá ọ̀tẹ̀tẹ̀ ṣe lẹ́lẹ́ ńlá làwọ̀kọ́ tí a nà àìdíyà kò mọ arúgbọ́là kò mí nà ṣe náà ìsìlámù ìkùnmọ̀ agbára àwọn tí ń lu agbára èèyàn lè lóru agbára bá mọ́ láyé lóde òní tí a bá lòwó ní kíní kan abus ó máa ra kíní kan ẹni ẹnìkan bẹ tí a dájọ́ wípé ẹ̀wọ̀n ni ó gbé títí tí ó fi kú báyìí wọ́n dà fún pírẹsidẹ̀ntì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú kan ní Cairo mẹ́ọ̀ mọ́rìsì wọn wọ́n ti dẹ́jọ́ wípé life imprisonment fún president yìí ni tẹ́lẹ̀ woman right kí woman kìíní kan abuse woman kìíní kan <laughs> ọlọ́run kọ́ sànù wa ó ní pé ìmọ̀ ẹtí bá ti gé ọwọ́ ọ̀tún ẹ̀mú yín ni wọ́n hàn ẹsẹ̀ sí ẹ̀ ìyẹn gé yín lọ́wọ́ lẹ́sẹ̀ ní pàṣípayọ́ làwùkọ́ ti àná àìdíyà kan mú wa àròjò làkún mi nìlá. bẹ́ẹ̀ ni wípé tí ẹsẹ̀ tọ́ba tọ́wọ́ bá ní pọ́blẹ́mù tọ́wọ́ kejì bá gbádùn tẹ́sẹ̀ ẹgbẹ̀ẹ̀gbẹ̀ tí ò ní pọ́blẹ́mù pé yọ̀ọ́ ráyé gbé ìgbà ọwọ́ ọ̀tún wá lọ ẹsẹ̀ òsì lọ kóòdù sí balance lórí ọlọ. ó ní tó o ṣe fún ìnù wọ́n là ó sọ lè bá nà wọ́n. ó ní wọ́n kan gbogbo yín sá lórí ni àwọn èèyàn máa wá wù yìí tí wọ́n máa fi kọ́gbẹ́ wù ẹ̀ ní dẹ́rú ẹ̀wò mọ́ pé àwọn ó bẹ́ẹ̀ wù yìí wọ́n máa láwọn abẹ́ nìkan dọ́lẹ́yìn mi kò sẹ́ni tí wọ́n dàrú ẹ̀wò mọ́ ìgbà tó wá di báwọn lọ́lọ́run wá sọ fún ìyá anábì musa kí ilẹ̀ musa tó ń ṣeré o àti wọ àti gbogbo ẹni tó gbà ọ́ gbọ́ ìdájílẹ̀ ẹ̀ sàpò lé ẹ̀ sàǹdàjì nù èèyàn fẹ́ ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ọlọ́run ní múra nítara rẹ̀ jẹ́ ní o ilé ìjẹ́ jẹ́ pé nìkan máa ní dán láàlò kíníkan láàlò àṣà kíníkan ní iye orí ibú ni ó sì ń bẹ̀ ọlọ́run ọ̀rọ̀ àwọn anábì ọlọ́run ní ká gbèbí ni ọlọ́run sọ fún pé musa yá gbé ọ̀pá rẹ̀ kalẹ̀ gbogbo yẹn tòsórí ẹ̀kẹ́ fò lọ tó bá lóun ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ o tẹ́wà máa mú ọ̀pá kan káàkiri tẹ́ẹ̀ lọ pàlẹ́ ẹnu kékeré rí ẹ sàsí kékeré ní ànábì àwọn ànábì ọlọ́run ọ̀sàsí kékeré wọ́n jọjọ jagun ni wọ́n jà ní fisika wọ́n pàdé ọkọ̀ wá ní amìrìnsìn ọlọ́run náà lọ́wọ́ ní náà lébu ó ní sórí ọkọ̀ parẹ́ ọkọ̀ kó parẹ́ wájú ọlọ́run ni lóyìn àbá kú dánkú kèfèrí ni bọ́ wọ́n bá mọ̀ pé ń pidán àbọ̀ oníbọ̀dá ti ń pidán kó tètè tú bá kò ní irú oore ń bẹ̀ ọlọ́run bọ̀ ní ah, nígbà tí mo sà ọwọ́ àgbà síláàmù kí lọ́kàn lọ́hùn ọ̀rọ̀ bí ọ̀sà nǹkan lọ sí wáàsí alẹ́ musa ń gbọ́ dọ́dọ̀ fìrànà sọ́fọ̀ ọ̀págbá lórí ibò àgbà síláàmù kọ̀fọ̀ pátá lórí kó tó fọ̀ pátá lórí àbí bẹ́ẹ̀ kọ́ ni ewọ́ pa náà ni kó fi gbá lórí kí mọ́ni ọ̀dá rẹ̀ kí ó ṣe fún wáàsí ìgbà tí ó sì gbà sọ́nà pàṣíláyà nípa yá máa gbà bẹ́ẹ̀ ah, olóòtú ọ̀rọ̀ mi ra kàbí lẹ́yìn ní pé ibi táwọn àfa àbúrú sá sínú ìwé àbí tọ́lọ̀ náà láti má fi rẹ̀ sí lọ má fi má fi má fi dán rẹ̀ sí lọ. èrì ibú ló pìdán máa di ìtòǹbìhì síhìrù inna Allaha sayubtiluhu inna Allaha la yuslihu amala al-mufsidin gbogbo òpìdán òpìlẹ̀jẹ̀ ni á wọn wàá mọdún ogun míì náà lọ ogun tí wọn fi gbà yàwó yàwó má dà yín là nǹkan kan olórí ọlọ́wọ́ bọ́ sànù wa. alẹ́bùn amúsá alayhi salatu wa sàwọn débi tá à ń lọ díẹ̀ díẹ̀. alẹ́bùn amúsá ọlọ́wọ́ bá wà fún mi pé owó ti ń dàjí owó kò gbogbo àwọn èèyàn ẹ̀ máa ń sá lọ ìdájí lẹ́rìn o an asiri bí ìbáàdì ìsọ̀rọ̀ òun ìrìn òru ní jẹ́ bẹ́ẹ̀ asiri bí ìbáàdí ilẹ̀ ọlọ́run tó là mẹ́lẹ̀ pé lóòrùn lóòrùn ọlọ́run bò ní kẹ́kù lọ́sàn kí tí wá ti fẹ́ dọ̀dọ̀ rẹ̀ wọn àpá sí ẹ̀wọ̀n ó ní ẹkù olóòrùn tẹ́ ṣàkó lé irin tí ò tí ò rìnrìn ẹ sá máa lọ yàtá lé musa kó lu àwọn èèyàn tán níbi tóun ti ń dà bárọ̀ tí lójú ẹ èrò tí èsì díẹ̀ tí wọ́n ti jáde ó tó ti gbọ̀ fìlà وأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليل فرعون ní pé ah! àwọn èèyàn yìí wọ́n kéré sí wa púpọ̀ àwọn èèyàn kékeré wa innahum lana laghaa'izun wọ́n sì ti múnú bí abáyì wọ́n láwọn kú èèyàn kú lọ́ndà mi wọ́n láwọn ń sá lọ wa inna la jami'un hadhirun wa inna la jami'un hadhirun ó ló gbé ilé ìwò ní ìrànyà kí n jókòó sáàfin á jókòó dání ìgbà títí tán rẹ̀ tó ọlọ́wọ́ bá ti kó pé títọ́ dé kọ̀wá ọkọ̀wá ọlọ́wọ́ bó gbé ògbé ẹlọ́gbà ẹlọ́wà kọ́ ogun ọlá oníwà iná lájà mí ẹ̀wọ̀n ṣàbìrún wà iná lájà mí ẹ̀wọ̀n ṣàbìrún tó ní gbogbo wa kó finú ọgbà àdẹ̀ra títí ń gbádùn láyé kó fi ilẹ̀ amújáde fún un bẹ́ẹ̀ wẹ̀hùn yóò àwọn akérèmọdò tí ń sàn lọ lábẹ́ rẹ̀ lábẹ́ ààfin ẹ̀tọ́jọ́ lójú àníkọ́jáde fún un bẹ́ẹ̀ wọ́n kò ní ó sìn wà mákọ̀ bàbá tó wà kùnúùs a ní kí fèrè àwọn ní fi gbogbo pẹpẹ ọ̀rọ̀ kùnúùs pẹpẹ ọ̀rọ̀ ní jẹbẹ kì í ṣe káńsù Ọlọ́run ní kùnúùs pẹpẹ ọ̀rọ̀ oríṣiríṣi wà mà kọ́ mi karim àti àwọn ààyè ibi tí èèyàn bá dé inú èèyàn ọmọ dùn ni ààyè alápọ̀nlé àwọn ibi tó yẹ pé tí èèyàn bá wọ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn kọ̀ wá kan ó ní ìròyìn èèyàn bá kọ́kọ́ kí mọ́sálásí ànábi tí ó bá débẹ̀ ríka níhàn ó ní ìròyìn kéwọ́ sáwọn ó ní yàtọ̀ àwọn òwò báyìí pé gbogbo dé ọ̀rọ̀ ó bá rù fún gan àwọn nàìjíríà jẹ́ ìsìn bá lọ́nu àwọn ènìyàn làwọn ìsìn kúmúra wọ́n sàpùlẹ́tì mọ̀ bí wọ́n ti kúmúra gbogbo mọ́tò wọn bẹ yàtọ̀ bóòlù sì ya fọ́tò ìgbà tó ń kírun bébí ò mọ̀ ṣé àwọn ọmọ ìyá ìgbà tó ń kírun lọ́wọ́ ya fọ́tò ìgbà tó ń kírun onye ní kura ó ní ilé yẹn bá kọ́ kírun ó ní ọba débẹ̀ rí yẹn bá kọ́kọ́ kí á bóyá lọ́lọ́ nítorí yẹn gan yóò fẹ́ wù pé tó àárín ah, nǹkan kan rí nínú tí wọ́n ń pè lọ́lá ẹ wá wo tọ́lọ̀ wọn bá tó sọ pé ààyè kan ààyè ọlá ni ọlọ́ni wà náà mà ti ń kánú fi ráàbà ọlọ́ni ìdẹ̀ra tí wọ́n ń yọ ayọ̀kọ̀rá nú ẹ̀ tí wọ́n ń jayékáyé ọlọ́ni amúhànjáde kó ń dúgbẹ́ kò wá wo gbogbo ọlá yìí mọ́ kò wo gbogbo ìgbádùn yìí mọ́ fìràwọnà òwòjú ẹ mọ fìràwọnà jáde ńlẹ kọwọ lákòwò nkankan ó gbàgbé inú síbí ó àtàwọn ọmọ ogun ó wá kóyá musa eré kìràkìtà kìràkìtà wọn ọjọ́ lọ́wọ́ wọn ọjọ́ lọ́wọ́ wọn wá ń lọ anabi musa náà eré dé pé wọn ti mọ wọn ti ẹnkú wà láti dé o pé wọn ti mọ wọn ti lé abọ o eré wa kun eré àwọn tí wọn ti lọ látòru àwọn tí wọn gbéra ń dàjí àwọn ní nǹkan tó lè sáré ju tiwọn lọ àlàáfíà ń bẹ lára àwọn àwọn òrókó wọn àǹfà wọn sí wàhálà àlàáfíà tí wọ́n jà àlàáfíà wọn ní ẹgẹẹgẹ lọ ẹ bá ń lé wọn lọ ìgbà tí wọn àná gbòsá náà wà níbi wọn bá kan odò ìgbà tí wọn wà kan odò kì í sakérémọdò kì í sí ọ̀sán ẹdẹ kì í sí ọ̀sán gini aka okun tara al-jam'an qala ashabu musa inna la'udaraku ẹwà wọn lọ́wọ́ bá lára okun ní ọ̀pàdé ẹ̀dà kò bóòlì ó sì sí kò sí ewé kò lópin níbo lọ lọ inú òkun wọn ò gbé wàhálà dé okun gbó ni wọn sọ musa pé musa ìwọ lọ ló kọ á lọ inna la'udaraku wọ́n bá wa tí wọ́n bá ti bá wa wàhálà dé ìyádọ́gù káàsì ti wà lọ́ndà rẹ̀ ká máa rúkọ́ sọ̀jú ká wá kú léèsì ìlọ̀ anábì Musa oníkàlá ìnàmà ìyàrá bí sáyà bí anábì Musa tí wọ́n sọ́kàn tí ẹ balẹ̀ sọ́lọ́n tó bá wọn wàhálà ọkàn wa tí ò balẹ̀ sọ́lọ̀ òun ló jẹ́ àmọ́ ìṣàwọn nǹkan míì tí ò bá tọ́lọ̀ tá a ti wò kébẹ̀ láti rí owó ti bò ibẹ̀ láti ráyé gbé nítorí àwọn kò sì kọ́ mọ́ wọ́wọ́ ní ìtẹ́. aláìmọ́ sáré kò ní ṣeé ṣe bá a ti ń lọ èmi kọ́ mọ̀ ń dá lọ́lọ́run ló ní a máa lọ àṣẹ ọlọ́mọ tẹ̀lé ń bẹ pẹ̀lú mi. sayahdi ọ̀nà abúlátọ̀ táàfin bọ́ńbẹ́ ọlọ́run ọba sọ wà ìlú fàrọ́kọ́ náà wá dé àwa jẹ́ ìlú tàn. fàrọ́kọ́ náà bíkú mọ́ ni. fàrọ́kọ́ náà iná bò fàrọ́kọ́ ọba náà ẹ̀sẹ̀ wá àyà yìí nù ìgbà wá tí musa pé ọba ọlọ́run ọba tó láàrin dání àwọn aránṣẹ́ sí Musa ànítorí bí àṣọ kẹlẹ̀ bá ṣàwọ̀ ọ̀pá tó mú lọ́wọ́ náà ni ó ti ṣe fi ná odùn fàrùn farakọ ọlọ́run ní pé kí odò odò sì lanu ó tún wá là sọ́nà méjìlá. Bàkárà náà kọ́ lọ́ọ̀fẹ́ nípa ìyìn ìjàpá o. Ikọ̀ kan wá di ọ̀nà tó máa. tẹ́ẹ̀kẹ́ bí ìgbà téèyàn ń gùnkè ní kìí ṣe bí ìgbà téèyàn ń tẹ̀lé ọlọ́ni wà azlafna sámọ́lì àkọ̀rí ọlọ́mọ̀bọ̀ ọba tó láàrẹ́ gba ojú rẹ lọ ní àjùlọ tó tóbi ọlọ́ni ìgbà tẹ́lẹ̀ ń ṣẹlẹ̀ àti jẹ́ káwọn èèyàn fìlànà náà súnmọ́ dáadáa kí wọ́n pé ká wọn fámà hùnáka àsìláfùnà hùnáka àkọrí àwọn tí wọ́n lé wọ́n bọ̀ ajé kí wọ́n súnmọ́ wọn dáadáa fàánjẹ́ iná musa wà mọ́ mẹ́rànmú àjẹ́mú àwọn èèyàn tí ẹni bẹ́ẹ̀ sọ ní pé òkú lánà òkú lánà ẹ́ẹ́ àwọn ń sá lọ àwọn èèyàn náà gbá mọ̀ ṣe ní ìbá wà àwọn tàbá sí ìròkàn wọ́n nífẹ̀ẹ́ àwọn náà sọ pé ẹ̀yìn ìyẹn mọ̀ wọ̀ kan ṣẹ́rí pé ti ń lanu ó ti mọ̀ pọ́lọ́ ń Eh, ó ti ń lanu ó ti rí pé mọ̀ ń bọ̀ bó ṣe rí pé mọ̀ ń bọ̀ ní lanu àbí ní lanu fún un bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wà àwọn tàbá sí bẹ́ẹ̀ bá wò bí tọ́ba rẹ̀ wà mẹ́kẹ́ ẹ máa wo ẹni pé ti ń lanu ó ti rí pé mọ̀ ń bọ̀ báwọn ṣe ń sá lọ ẹ̀pọ́lọ̀ ti dáwọn lò súnmọ́ kì í sì sí òní díẹ̀ toró kan ni ìgbà wọn máa dé àárín odò àmì ìyàfẹ́ àwọn àti dé tiẹ̀ ah èrè wọn wà báwọn kúrúkúrúkúrúkúrú ìgbà wọn máa dé tàkì

nìkan ní ní ìmọ̀ tó tóbi jù tọ́lọ́wọ́n ọba sí fọmọ Ísírẹ́lì ni lọ́lọ́run fi ní wà yí farọ́kọ́ náà bí kò mọ ìlúbà ọlọ́run ní ẹran tí bàtà ní kí odò ó pín fìràkùn náà nù farọ́kọ́ náà á pín àwọn la pín fa anjaynakum aláìní wà á wọ́rọ́kọ̀ náà ọlọ́run ní fìràkùn náà ti gbogbo àwọn èèyàn rẹ̀ a sì tẹ̀ wọ́n rí ọ̀tá ayé tó tóbi jùlọ kí wá sí pa àtẹ̀wọ́n rí tí èèmọ̀ gba wọn kú. ní ẹ̀mọ̀ tó tóbi ọlọ́run tẹ́yìn náà sì ń wò báyìí bá a ti ń pọ̀ta yín ọ̀run ṣe jù yín ṣé ní ẹ̀mọ̀ kan tó ni ẹni tó léyìn ò ní gbáyé tí wọ́n ń ṣe bí èèyàn kú torí pé gbígbáyé ẹ ti dópin lónìí tọ́lọ̀ wá gbẹ̀mí ẹ̀ ṣe bí èèyàn ní ẹ̀mọ̀ tó tóbi ni ọlọ́run wà á ń tòun táwọn òun kì í ṣe wípé wọ́n wí fún wípé àbẹ̀wọ́n náà ẹ̀yin náà ló fi patọ́lọ̀ fi ń gbẹ̀mí ẹ̀ ẹ sì ń wò báyìí tí fi ń kú ó náà wá rí tán ó ní hatta idha adrakahu al-gharaq qala amantu. qala amantu. أنه لا أنه لا إله إلا الذي آمن به آمن به آمنت به بنو إسرائيل وأنا من المسلمين وأنا من المسلمين فرعون rí pé ìparun dé òdodo hàn àwọn yóò ní pé ní tí yóò jọwọ ẹnìkan kó bá fìlà wọn náà tẹ́lẹ̀ ni pé ó ní ìyá rẹ̀ kan tí lọ́mọ gbóúnjẹ fún yóò wá gbé àwò lọ́wọ́ báyìí orí rẹ̀ ni nígbà tó lọ́wọ́ wà mú ọwọ́ abínú sí ìyá rẹ̀ ìtàn bú ìtàn tí eléwé pupa. kò sí inú sọ́wọ́ làṣẹ wo ẹ̀fọ́ bàbá mẹ́sọ́wọ́ làṣẹ wo ewé kọ́ làṣẹ wo sì pupa. ìgbà tó délẹ̀ tó nà ní pé ah, ẹ̀dùn kí ni ìṣẹ̀lẹ̀ yìí ah, títàn gbólóhùn bá sì tún là tán yóò tún yàtọ̀ gìnà ìwà ni amantu annahu la ilaha illalladhi amanat bihi banu isra'il olóhùn gbọ́lọ́ńdọ́ ó lè mìíràn ti gbà pé ẹni táwọn mẹ́sọ́lì gbàgbọ́ tẹ́fí tẹ̀lé Musa lọ mú ti gbàgbọ́ wà á na mí náà di mùsùlùmí èmi náà ti di mùsùlùmí àṣẹ ní tí wọ́n bá di mùsùlùmí ó Ọlọ́run lẹ́yọ̀kan tí ó gbé wa táwọn mẹ́ńbí la mọ Ọlọ́run lọ́ọ̀kan lóòótọ́ fìlà ó náà ọmọ ọlọ́run jẹ́ lómi lọ torí pé fìlàwọ́ náà kìí ṣe pé ọmọ ọlọ́run yànga ní dàlámù wàjáhádó rí ha wàsá ìkọ̀nà ha lọ́lùmáhùn ìgbẹ̀ra tọ́lọ̀ ń sọ bọ́mọ ìsírẹ́lì ní ayé fìlàwọ́ náà òun ó ku àwọn tẹ̀yìn ẹ̀ ọlọ́run ọba tọ́lọ̀ àrẹ́gá wá tẹ náà rí nípa ẹgbẹ́ wípé ilé ọlọ́run ẹgbẹ́ ẹ̀mí náà ti wá gbàgbọ́ nìsín àwọn ìwà ayáàtì kan bẹ ní wípé wọ́n fẹ́ pe láyé lálá lóòótọ́ àwọn mẹ̀lẹ́kà wa mú iye pẹ̀lú odò àsàmà lẹ́nu ò ní rí pé ìwọ kẹ lórí adúrú adúrú tó ń ṣe ọ àwọn òkè dábìlì tí ìmọ̀ ẹ̀nì kò ní ṣe ọlànfààní. ayé àná ọ̀kọ́dẹ́ àsọ̀yìntà ọbẹ̀ ló wà kún. wọ́n lọ fún pé sẹ́yìn ìsìn tó o ti ń ṣe ọlọ́run ọba láti ẹjọ́ ìtọ́ wà nínú ẹni tí ń bẹ ọ ń balẹ̀ ọlọ́run ọba ọba tó láàrin ká jẹ ọlọ́run ní falẹ̀ yọ́mọ nínú jí kárí bàdà ní. yọ́mọ nínú jí kárí bàdà ní kárí takú náà lè máa ń kọ́lùfà ká á. ọlọ́run ọba ọba tó láàrin ga ẹja tó ti bẹ̀ ń gbọ́ yẹn bá ń gbé fọ́tò kan kì í wọ́n ní fèrèwọ́ náà ni bó lẹ ṣe mọ̀ pé fèrèwọ́ náà ni ẹni ó ti kú ní omi pọ̀ níyẹn lè rí e ríǹgì kan àwọn ní ríǹgì yẹn rí níbo ní ẹtì màgbó ní ríǹgì ọlọ́run bọ́ wa ọlọ́run bá la àwọn ọmọ Ísírẹ́lì lọ́wọ́ Fáráò tí wọ́n sì gan ní ìparun ẹ̀ ẹ dákun àbí ọlọ́run ọlọ́run tó la àwọn mùsùlùmí ìgbà náà tọ́ra àwọn ní mùsùlùmí orílẹ̀ ìgbà náà lọ́wọ́ kẹfẹ́rí tó ẹ bí agbára rẹ̀ ju àwọn kẹfẹ́rí ayé òde òní lọ ọlọ́run kó ẹ wá máa wọ àwọn àrà táwọn ọmọ Ísírẹ́lì dá wọ́n tún dá nǹkan wò wàyí tó bá ajẹ́ náà nígbà bá dọ̀là nígbà bá dọ̀là ọlọ́wọ́n sọ àjọ lọ sùhánù kàlà ọ̀hún ọ̀hún ẹ̀ táwa ẹ̀ tó níbẹ̀ náà wà á ń tọ́wọ́ ìjọba kan lára. àwọn lọ wọn bá Musa lọ. àwọn gángan ra ahàn. Ah nítorí ṣẹlẹ̀ ni wípé àwọn òpìdán tó lọ kó wá àwọn ẹlòmíì tẹ̀lé Musa ṣùgbọ́n àwọn yẹn ó lòun wọ́n pa wọ́n òun ọkàn wọn sá lórí àwọn yẹn náà wá ń sọ wípé lára dọ́yìn wọ́n bá sí bẹ́ẹ̀ kò sí wàhálà iná ìlà rọ́bì náà mọ́ ń kọ́ nìbú ìbọ́dọ̀ ọlọ́run là ń lọ kò sí wàhálà ṣùgbọ́n nítorí kó mọ́ bá àrí yẹn ṣe ní tí ó dojú nù inú tí kọ́kọ́ ń bi wípé wọ́n ti fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run ni Musa ẹ̀ jáde nídàájí ẹ̀ mọ́ sá lọ àwọn èèyàn náà gba ànábì wa Musa gbọ́ àwọn èèyàn kan bẹ tí ó yẹ pé bó ṣe wulẹ̀ ká burú tó làákàyè wọn sí ilẹ̀ díẹ̀ kí ó sì gbọ́ ọmọ Ísírẹ́lì náà lọ tẹ̀lé Musa o fàmà àmàna lè Musa ilá àgọ́dẹ yàtọ̀ mi nǹkan mi àwọn ọ̀dọ́ ní àtẹ̀lé àwọn tí wọ́n jẹ́ bàbá bá wọn asọ́fẹ́ ni ọmọ ìwà aláàyè ti pọ̀ ju ìtàn tó fẹ́ràn wà mọ́lá èyí àwọn àgbàlagbà àwọn ní fíkà yọjọ àwọn àwọn olè ẹjá wọn jẹ àyà báyìí káwọn wọn padà ń tiwọn wọn bá pa àwọn lọ ló fi jọjọ pé yóò wọn ní kí n táwọn bàbá wá ṣe nítorí àbí àlìkéyàn mójútó ẹni ọba wo tàwọn bàbá náà láyé fìyàwó náà yóò bá ẹ parun lọ àbí òní bá rọ tí bàbá bá ń ṣe tó bá dáa kọ́mọ ó ṣe eléyìí tí ọba dáa ẹja padà ń bẹ̀ẹ́ kíkàlùkọ́ wà lórí wípé tèmi tó mi lẹ́rù máa ní kún tèmi tó mi lẹ́rù máa ní kún. náà so bó ṣe jẹ́ mi wa alaikum salaam mo ń bọ̀. ṣé tí màá pé tí ìyàwó wà ní kò tó ń fọkà fún un kírísítẹ́nì lọ sí pẹ̀lú olùdíṣẹ́ tí wọ́n yàgbọ́ ọlọ́pọ̀ tọ́ba sí láì là àgbàpá sáàmù tó lọ yẹn náà ti rà. là méjì ni ẹni tí ó ti wò pé tí ń ṣe yìí ó súnmọ́ kọjá sí ọwọ́ àjọ ọlọ́run ọba gbọ́ sọ láyé ọlọ́run gbẹ̀mí ẹ̀ ó yàtọ̀ ẹni tí kú ti dé ẹni títí mú mi tí ẹ̀mí rẹ̀ ti dé àná anábìsọ́lá alẹ́ ọ̀lẹ́wàlẹ̀ sọ́lá ó ní ọlọ́run bó mọ̀ gbà tútù bẹ́ẹ̀ dà máa lámú yọ̀rọ̀ gbèrè nígbà tẹ́mi ò bá tí ì débi gbàgbọ́ fẹ́ bọ́ tẹ́mi bá ti fẹ́ bọ́ lẹ́mi èèyàn tí yàn ti pé yìí lọ́pṣàn mà fẹ́ẹ́ sọ̀rọ̀ alẹ́ òun fẹ́ kò ní rí rí gan kò ní rí ọlọ́run ní sin ọlọ́run fọwọ́ mi torí wípé ó fẹ́ fi bọ́ ni kì í ṣe bọ́ nígbàgbọ́ náà lọ kì í ṣe bọ́ nígbàgbọ́ náà lọ náà ó yá. àmì táwọn ṣe lẹ́yìn ìrìn ìrìn ṣé ọ̀rọ̀ yẹn ni àǹtí ok àmín ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run gbàdúrà kọ́lọ́run gbàdúrà èèyàn nítumọ̀ rẹ̀ a máa ń ṣe nígbà tá a bá ka Fatiha kan so ó yẹ kí wọn máa ṣe yẹn tí yẹn bá wọ̀rọ̀ anábì tó ní fàyídà amáná fa amínú aṣẹlẹ̀ anábì pa ọ̀dà kí yẹn ò fi rẹ̀ náà wàhálà kí wọn sọ̀rọ̀ àwọn ah, nígbà ayé wọn wọn sí láyé wọn ní sí ẹlẹ́rà náà bímọ tó bẹ́ẹ̀ ní ìyá mi kankan tó ti wọn sí láyé wọn kò ní ìdíkẹ́ máa wá mi kí kẹ́ ẹ bọ́lọ̀ ọ̀rá mi lára ọ̀hún sóbi ìbú kan ẹ bọ́lọ̀ ẹ̀kí rà náà bí. tọ́lá wọn tún fi lè pe àwọn láàánú bí o àwọn tó ń pe àwọn rọ̀ṣúlù sí ìwádìí sí yẹn ẹnìkan bẹ ládòdò ìkan bẹ lẹ́kọ̀ọ́ tó ń pe àwọn rọ̀ṣúlù tó kọ̀sà ẹ̀fà mi lẹ̀ kò Ee nítorí wà Musa lọ ọlọ́run ọba nkwa ń pa ma àtọmọ àti ẹran jọ nínú Al-Qur'ani mọ́. Ṣé wọ́n pàdé àbí ọyọlọ pàdé ọyọ́ lọ? Ọ̀pọ̀lọpọ̀ náà iwaju ọlọ ara. ẹja ẹja maka Musa dị wàhálà àwọn Musa wàhálà wọn fi wàhálà pa ni nínú wàhálà àwọn ló kù sí ìkànnì ọmọ ọ̀dọ̀ anábì ẹni ọba sì ní àjò lọ́dọ̀ Khadiru Yusha tó náà tó padà dà anábì ọlọ òun ló padà wà á tó take over lẹ́yìn anábì wa Musa alayhi salatu wa salam inṣàlá ìwọ̀nba tó lọ́nba ní alẹ́ sọ́nbẹ̀ àmọ́ sọ́ díẹ̀ díẹ̀ náà. Islamic cooperative ṣe rí èmi ò láìkì èmi wọn sọ fáwọn èèyàn gbogbo ẹmọjà ọmọ pé ní Islamic Islamic ní tó bá jẹ́ Islamic strictly kódà nínú òwe òfin wa kò ní sí ìdámẹ́ ìbí àgbẹ̀kìtà wọ̀ sùn ẹja sọ pé muslim cooperative ẹ mọ̀ máa sọ pé sàbẹ́ náà ní islamic school islamic school kọ́ muslim school muslim kiddies school muslim college ẹ má jà ní islamic tẹ́ a bá sọ yí pé nǹkan kan islamic ni èèyàn gbọ́dọ̀ kọ́ ọmọ ní ìdí ọ̀bàtọ́ lọ́wọ́ bá mú bẹ́ẹ̀ o àwọn tí ó máa kọ́ máa gbin àárò wọn kí sẹ́mọ̀ ìsìláàmù tẹ̀bí ní ìsìlámìkì staff room ọ̀tọ́kùnrin àtòbìnrin tí ń jọjọ́ ń jókòó papọ̀ yìí táwọn míì àwọn bára wọn lọ́wọ́ àwọn míì àwọn bára wọn sàrà tẹ́mọ̀ gbára wọn lábàá bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ ní ìsìlámìkì ìsìlámìkì kọ́ wò tá a bá ní mùsùlùmí àti mọ̀ pé mùsùlùmí ìtọ́ gbádùn ìjọ gbádùn mẹ́tọ́ wọn kò sí wàhálà ṣùgbọ́n ẹ mọ̀jà aṣọ ìsìláàmù ní táwọn àbí ṣe business àwọn cooperative táwọn èèyàn ń ṣe kò wá islamic mostly kò wá islamic ẹni tó bá wá fẹ́ kí ó wá islamic mo ṣe lọ́nà tí ó bá islam muslim cooperatives ni àwọn mùsùlùmí ń ṣe bọ́ kì í ṣe ojú tí wọ́n ń ṣe ń bẹ̀ ló bá kọlọ́ mọ́ lápòjúwe nínú islam tí èèyàn bá yá owó ó hundred thousand for any reason kò lè san hundred thousand lọ for any reason for any kò gbọ́dọ̀ san ju ẹ lọ ok nínú cooperative tí ọba ìrówó ń san àáfà yìí yẹn bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kọ́ àáfà yìí yẹn tí wọ́n bá wá àáfà yìí yẹn ó lè jẹ́ pé ńgbà tí yóò bá padà máa rówó sanwó tí ọ̀sán máa lọ fi wá ń tẹ̀ ten thousand yẹn rí bá ní o ibi tó bá ti wà islamic ẹni tí nira wá bá tọ́wọ́ ayáwó bí nìyẹn ọ̀bá bá àyà máa yáwó àwa ni ọmọ sanwó díẹ̀ díẹ̀ àtúbà kan kún ọba islam náà bá nínú islam yìí fáìní èèyàn bá wọn ilé ìta àgbáyé lórí so ẹni tó bá fẹ́ jẹ́ kó wá islam kì wọ́n yọ̀ yẹn kú wọ́n yọ kú àtọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n máa ń ṣe àárín táwọn èèyàn máa ya dọ́gbọ̀n àwọn executive ọmọ ya tripu kò islam táwọn èèyàn bá dáwó táwọn aráwọn tó fẹ́ gbowó lónìí àwọn ìpínwó kò wó ń lọ wọ́n lọ máa lò á ní ìjọba bá nídìí owó wọn kò wá owó olówó táǹkó fún un níbo làwọn ti dẹntí fowó olówó ṣe bísíǹsì sẹkítírì àtàwọn kan náà àwọn ẹsikó àwọn máa yáwó láì dórí tébù tó ní táyọ̀ fóun bẹ́ẹ̀ yóò fi bá islam mọ ọ̀pọ̀ gan-an ṣùgbọ́n táyà bá ní islamic àwọn àìsàn pé muslim á ti pé mùsùlùmí ìtọ́gbádùn bẹ̀ ìdí ọ̀gbádùn so ṣùgbọ́n mùsùlùmí yìí máa ń ṣe so téèyàn bá ẹ tó bá mọ̀ pé òun ṣe kó sọ́ra gan tó bá fẹ́ yáwó lọ kó sọ fún kéèyàn ní sèlé ẹ̀sìn mọ́ fáìlì mi jọba tó rí san pé ni kò sí wàhálà á wà nígbà ààyè wà bómi ní ọtí tó èyí wà bómi ìlú oṣù ni o náà wà ẹ bí mo sàrà. bẹ́ẹ̀ staff kí ni ṣe bí àjọjọ pa wọ́pọ̀ fún abẹ́ máa ṣe nǹkan akọni ẹni tí ò bá lè ṣe eh, ah, ok ok ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ẹ jẹ́ ń dáhùn bẹ́ẹ̀ ni mo ti máa ń tẹ̀ ń sọ bíi secretary bíi àwọn tí ń bá wa mójútó àwọn kankan á wà á máa dá owó tá a fi sanwó àwọn yẹn lọ́pọ̀. kí má jẹ́ proportion tó máa àwọn tí wọ́n jọjọ fẹ́ ṣe wọ́n jọjọ kò lórí ẹ̀ èèyàn lè sọ pé ẹni báyìí àbí nǹkan báyìí kí náà fẹ́ máa ṣe àwọn mélòó àwọn míì bẹ́ẹ̀ nu cooperative táwọn èèyàn ń ṣe tí ò rí kwaya yẹn lápèjúwe salary earners ní gbogbo àgbáyé báyìí owó oṣù yìí tó bá jáde ẹnìkan gbà nù wa owó oṣù míì ti bá ń bọ̀ ẹlòmíì ọgbà kò ní ìdí sẹ́kìtì kò ní ìdí káfẹ́ nìyàn kan ló wọ̀ nígbà owó oṣù wa o tó bá ti dé o àádàfẹ́ nìkan tó bá ti dé àádàfẹ́ nìkan tó bá ti dé àádàfẹ́ nìkan títí tí ó fi kórè àwa mẹ́wàá àwa mẹ́wàá là ń jọ ń ṣe ṣẹ́rí kéèyàn máa ṣe eléyìí tó bá jẹ́ bí àjọ àyàn tí àjọ mojú ara èèyàn ó san ju ní cooperative yẹn lọ àyàfi bí tí wọ́n bá ti yọ àwọn tí ò bá tọ́lọ̀ mú yẹn kó ń bẹ̀. náà kìí ṣe cooperative ṣùgbọ́n cooperative náà ni ẹ lè má fún definition cooperative ẹ̀yin alákàntì nìyẹn kò sí tó kẹ̀mí ṣé wọn cooperative náà dáwọ́ ẹ má gbé ẹ má gbé professionalism dé ìyí gbà ẹ̀dúrà ṣé cooperative látara corporation wọ́n ti mú àbí bẹ́ẹ̀ kọ́ ṣé látara corporation ni ok sáwọn yẹn corporate àwọn corporate gbogbo èdè wà ní kúrú sara. ẹnà. ẹni tó ti wọ́n sì máa ń dá mínítì náà àbí wọ́n lówó tó máa ń dá náà ẹ̀tùn wọn máa fáyìn èèyàn wọ́n máa ń dá àwọn wa wọ́n máa ń dá ẹni àwọn jù ní bóyá tó ń naira wọ́n máa ń kí mínítì wọ́n naira hàn wọ́n ní mínítì tá ń dá tí wọ́n fi ń rọ̀ màfíàs kí ló tí wọ́n yẹn ẹjọ́ tó wá mítì wọ́n tó yẹn bẹ kì í ṣe pé tó bá tún wá kọ̀dáwó ó tún lé àmì ah, ọ̀sẹ̀ ṣe nù. Eh. Eh. ṣe bí wọ́n dáwọ́ ọ̀rọ̀ oúnjẹ ni eh. mo mọ̀ pé mo ń pẹ́ ẹ̀sọ́ ọ̀rẹ́ bá ti mọ́ láyé fún sọ́lá ok ẹ á ilé ẹ̀sìn bá ah, ẹ̀mí ẹja náà máa ń pa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ náà ẹ̀ bọ̀. ó ti lè lè ok. wọ́n sí ìgbà tó ṣe àwọn èèyàn náà dáwọ́ra àwọn ló ń bá ìbẹ̀rẹ̀ àwẹ̀ èèyàn lè dáwọ́ra aráìsí èèyàn okùn tí wọ́n kẹ́yìn adáwọ́ra kankan kò sí tọ́kàn yín àwọn èyí tí wọ́n ń ṣe tí ò bá tọ́lọ̀ mọ̀ yẹn onìkan yọ kú káwọn fáìlì yẹn ẹni ó jẹ gbèsè tá a tó ń fáìlì yẹn fáìlì yẹn tó máa ọ̀dà kí tó máa ń lé gan sí ó tó máa ń lé sí ó tó máa ń lé sí yọ wà á di interest wa alaikum salaam lẹ́yìn wọ́n fi pín ọ̀tọ̀ nìyẹn kò sí nǹkan eléyìí ṣẹ́ríkà nìyẹn èèyàn lè jọ ṣe business papọ̀. ẹ má sọ pé wọ́n ìfáyìí ni ẹ má sọ wà mọ́ ẹ má sọ wà mọ́ tí wọ́n bá sọ pé ibi ti wa mi èyí fáyìí nìyàn kò ní general ni ìjà àfáà sọ ni pé mi èyí fáyìí nìyàn náà ibi tí wọ́n èyí bá ti fáyìí nìyàn àwọn àwọn nǹkan míì wo ni wọ́n tún ṣe é tí ọba tẹ̀sí mú èyí sọ wípé outright lè yí olóṣè cooperative ṣùgbọ́n bí òní yóò ṣe ṣe là ń sọ àbú ẹ sọ pé bíi tẹ́yìn ṣe wèé fáìlì èèyàn tá a bá mọ̀ gan máa ń fáìlì èèyàn àní ní a máa ń fáìlì èèyàn wọ́n máa ń fáìlì èèyàn dáadáa eléyìí tó sì pọ̀jù ní fáìlì èèyàn ah, dáadáa náà gẹ́gẹ́ bí ọ̀dẹ̀ sọ náà tí ó sì lọ bẹ̀ à ń ṣe muslim community náà orí àwọn báyìí wò pé ẹ bá wá bẹ́ẹ̀ níbi náà. wọ́n bá yìí jẹ́ tí o bá wá sí títì yóò tẹ̀ ọṣẹ́ wọ́n sàlẹ̀ fún ọ̀dẹ̀. bọ̀dà wá sí mo wá dé sí àwọn ọ̀dọ̀ ọ̀dọ̀ wa ṣe ìgbìyànjú. ó yẹ kí yóò máa lọ bẹ́ẹ̀ tó wọ́n lọ láwọn àpapọ̀. ok. lára àwọn nǹkan tí wọ́n ní ká ṣe. náà yọ. ìgbìyànjú kan tẹ́ padà sọ. ẹyọ kúrò ní. ìgbéyàwó àbí lórí wípé owó pé àwọn ọmọ fún ọ̀rẹ́ sùkò ní gbogbo alájọjọ àgbè lọ́dọọdọ náírà láàmú dáhùn gbogbo ó lẹ̀fẹ̀ ní kò ṣe pé ó wà fún ẹ̀kan lórí náà. tàbí ẹ máa fáyìn èèyàn pé ẹtọ́ jẹ gbèsè tẹ́lẹ̀ ẹtọ́ bá kankun mùsùlùmí máa ràn ara wọn lọ́wọ́ ni àpò ẹ̀wọ̀ á sọ fún èrè gbogbo dọ́là ṣáà làwọn ọ̀hún.